بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله المنزل عليه القرآن المبين لينذر به الناس أجمعين ورضي الله عن صحابته وآله والسائرين على منهجهم إلى يوم الدين على أرقف ولون أتريك ولون أتولى رفان محمد صلى الله عليه وآله وسلم أبعتما لا يمنعي ذا ọba tí ń kún lórí òótọ́ lórí òdodo ọba tí ń fi ìmálẹ̀ hàn sẹ́dá pè mọ́lẹ̀ ni abẹ́olúwa wa náà èyí tó ti fi hàn wá nínú Islam gẹ́gẹ́ bí ìmàlà èyí tó ti fi hàn wá nínú Islam gẹ́gẹ́ bí ìtọpasẹ̀ súnà nábì rẹ gbogbo tí wa. gbogbo tí ń yọ ọ̀yàn jáde kó ní ìsìláàmù fòkìfòkì tí ìsìláàmù ó di ẹ̀sìn pé mo ṣe rí tí súnà náà yóò di ìlànà pé mo tọ̀ rí ọlọ́mọ yóò ṣẹlẹ̀ sí kó wá wá la ilaha أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لبشر أن يعطيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانين بما كنتم ولكن كونوا ربانين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أرباباً أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون الله سبحانه وتعالى ọba tí يكي يكي ọba tó já sí wípé gbogbo ohun tí ń pè lófin rẹ̀ kò sí èyí tí ó rújú ìtàn tí ń bẹ nínú Qur'an òótọ́ ọ̀tàn ni àwọn òfin ẹ̀sìn tí ń bẹ nínú Qur'an ní fi ń pé jù lófin ẹ̀sìn ìwà rẹ̀ ìwà dáadáa tọ́lọ́n bá jùwò rẹ̀ fún nínú Qur'an òun náà ni wọ́n mọ́lúwà bí tí ẹ kábẹ̀dá ń di rẹ̀ ọlọ́run ò yẹ kó láti máa tún ṣe àwọn àlàyé ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún wa nípa àwọn ahlul kitab àti ipò tí wọ́n gbéra wọn sí àbẹ́ni tó bá ṣe wípé òun náà ó ń lò sẹ̀mí wípé ọlọ́run ṣe mí báyìí èmi náà ó sì máa da nǹkan rú máwọn èèyàn lójúnú ẹ̀sìn bí a torí ìdí kan torípẹ́ fókówó jọ ó fẹ́ kólé ayé jọ ó fẹ́ darí àwọn èèyàn sábẹ́ rẹ̀ kí wọ́n máa pèsè bí Yorùbá ti máa ń sọ ọ́ wọn lórí àpínsìn láwọn ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó nìyẹn kò sẹ́ni tá à ń sìn bí Allah subhanahu wa lọ kò sẹ́ni tí a ń pèsìn ọlọ́ọ̀bá nìkan ni a máa pèsìn kò sórí kan tó yá máa pèsìn Allah subhanahu wa ta'ala olúwa wa ní àyà 79 سورة آل alìmọ̀rán أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون ọlọ́run ní kò ṣeé ṣe libáṣẹ́rí fún abara abara ní lẹ́dà ní wa jọkùnrin أن يؤتيه الله الكتاب kọ́lọ̀hún wá fún ní mímọ̀ tíra kan bóyá ìjìlù lónìí ma ń parẹ̀ dáadáa àbí Tawrat ti ta fún Mùsá lóyè rẹ̀ yé yékéyéké kódà ìbá jẹ́ Kùránù ta fún èrògbà ọlọ́run inú ọ̀rọ̀ ọlọ́run ó yé

ọlọ́tún wá fún ní mímọ̀ bá a ṣe ń dájọ́ láàrin èèyàn méjì tí wọ́n lógbóló wọn sọ táà ní fìgbà kan bọ̀kan nú táà ní gbé ẹ̀bí fádàrí táà ní gbé ààrẹ fẹ́lẹ́bí wọn nùbú wá èyí tó wá tóbi jù nínú ọ̀rẹ́ tọ́lọ̀ ń tọmọ ẹ̀dẹ́yàn láyé ni kó ṣe lánàbí kọ́lọ̀ ó ṣe ẹ̀dá lánàbí ọlọ́run fún mi tarú ẹni bẹ́ẹ̀ náà lọ́rẹ́ ولكن ثم يقول للناس كونوا lẹ́yìnà kó máa sọ wípé gbogbo tọ́lọ̀ ń fún mi lẹ́bùn látọ̀dọ̀ rẹ̀ tírà ìwé òfin ọlọ́run ó yé mi bá a ṣe ń dájọ́ kódà ọlọ́run tún náà torí gbogbo eléyìí mo ti wà gbọ́dọ̀ máa sìn ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ثم يقول للناس كونوا عبادا لي من دون الله كما وانا يينا اغبو اراي واسبي اما جرس في ملان يولون ìjọsìn yìí ẹgbẹ́ fún mi ẹ máa bẹ̀rù mi ẹ máa wárí fún mi ẹ máa fọlá mi tọrọ èmi ni ẹ̀rí gẹ́gẹ́ bí ọlọ́run kò ṣeé ṣe fẹ́ dákan kó ṣerú ẹ̀ walakin kunu rabbaniyin ẹ̀yin tí ń ṣe wáàsí fún ẹ̀yin tí mò ń sọ̀rọ̀ ọlọ́run ọba fún ẹ̀yin tí mò ń ṣàlàyé òfin ọlọ́run ọba fún ọlọ́run ní ẹ̀sìn òfin rẹ̀ ní ẹ tẹ̀lé òun ẹ ẹgbọ́rọ̀ sí lẹ́nu kódà níjọ́ tí ń bá ṣe ń tó takun tí ń sọ fún yín ẹgbọ́rọ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu wàlákin kúnú rọ̀báníyìn ẹjẹ́rúsìn ọlọ́run dáadáa tí ó payá ọlọ́run tí ó máa tẹ̀lófin ọlọ́run tí ó ní máa yapa àṣẹ ọlọ́run bí máa kuntum tuallimuna al-kitab ẹ máa ṣe léyìí pẹ̀lú tẹ́ ń kọ́ àwọn èèyàn nínú òfin ọlọ́run بما كنتم تعلمون الكتاب ẹni tọ́lọ̀un bá ṣe nírú ẹ̀dá tó sírò rẹ̀ báyìí fún kò ní sọ pé káwọn èèyàn ó dojú jọ́sìn kọ òun kàkà bẹ́ẹ̀ yóò ní ọlọ́run ní ẹ máa sìn yóò máa sọ eléyìí pẹ̀lú nǹkan tí ń kọ́ àwọn èèyàn nínú tírà in tí ń ṣàlàyé fáwọn èèyàn nínú òfin ọlọ́run èyí tí ń kọ́ àwọn èèyàn nílànà ànábì tí ọlọ́wọ̀n bá ní kó wáyé lásìkò ànábì yẹn èyí tí ó máa sọ fáwọn èèyàn nìyẹn wà bí máa kuntum ún tó bí máa kuntum òfin ọlọ́run yẹ dájú ṣáká ìdájọ́ ṣíṣe láàrin àwọn èèyàn bó ti wù kí wọ́n dọ̀rọ̀ rúmọ̀ lójú tó ọlọ́run fún lóye tí ó fi yọ ẹ̀bi kóònú ààrẹ tí ó fi yọ ààrẹ kóònú ẹ̀bi tí ó fi yọ èyí tó jẹ́rọ́ kóònú òdodo tí ó fi sàṣàyàn èyí tó jòdodo kò lára rọ́ kọ́nà tó wọ́n á fún lẹ́bùn kó jẹ́ ànábì gbogbo eléyìí ẹ̀bùn ńlá ni tẹ́bùn kan ò lépa bá níwájú ọlọ́run ẹni lówó kò lépa bá níwájú ọlọ́run ẹni nípò ààyè kò lépa bá níwájú ọlọ́run ẹni jáláṣẹ kò lépa bá níwájú ọlọ́run àwọn ipò tó tóbi jù níwájú ọlọ́run rẹ̀ ó ti wá níra rẹ̀ bẹ́ẹ̀ kó wá ní ẹ̀yin èèyàn kúnú ìbádálé min كونوا عبادا لي من دون الله قال wá lè mi lẹ máa wá sí ẹ̀rí pé mo fọ́lọ́wọ́ bá ma yín ọlọ́run tó yẹ kẹ́ jọ́sìn fún yẹn òfin ọlọ́run tó yẹ kẹ́ tẹ̀lé yẹn èmi ni ẹ máa wá tẹ̀lófin rẹ̀ in tí ń bá sọ ó bófin ọlọ́run mu kò bófin ọlọ́run ọlọ́run fara òun náà fara máa tèmi ní ẹgbọ́ asẹ́ mi ní ẹtẹ̀lé ẹni rẹ̀ èèyàn kan kó jẹ́ ní ire kó sọ àwọn èèyàn dẹrú kàkà bẹ́ẹ̀ ní tí ó mọ́ sọ fáyàn ní wípé ẹjẹ́rú sí ọlọ́run ọba ló dá yín èmi ni mo dá yín ohun gbí ọba mo ẹmọ́ sí mi lẹ́yìn náà yóò máa ṣe eléyìí pẹ̀lú tí ń kọ́ àwọn èèyàn nínú òfin ọlọ́run àwọn yóò máa rí wípé in tí ń kọ́ àwọn nínú òfin ọlọ́run náà ní fi ń bá wọn lò ọ̀tọ̀ ni ká máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn wípé òfin ọlọ́run rèé ọ̀tọ̀ ni káwa náà máa ṣe nǹkan míì ẹni rẹ̀ tó páyà ọlọ́run tó jáfà tó ní mímọ̀ yìí bá ń pa láṣẹ fáwọn èèyàn wípójófin ọlọ́run lòun náà ó mọ́ tẹ̀lé lòun ó fi báwọn èèyàn lò kò ní wo wípé àwọn òfin àwọn tí wọn ò ló wúlò fún وبما كنتم تدرسون in tó náà ń kọ́ lẹ́kọ̀ọ́ tí ń fi yé yín tẹjọ ń kọ́ papọ̀ oní ma ṣàlàyé fún yín oní fi máa wùwà ayayi pẹ̀lú ayayi ta ṣàlàyé kẹ́yìn lánàá tọ́lọ níwà inna minhum la fariqan yalwuna alsinatahum bil kitab ó ibi tí wọ́n ti so mọ́ra wọn bí tí wọ́n ti so mọ́ra wọn ni wípé ayà ta sàlàyé kẹ́yìn lánàá in tú àṣírí àwọn ahlul kitabi tí wọ́n ma ń lọ òfin ọlọ́wọ́n ọba lọ́rùn láti fi ṣe déédé ìfẹ́ẹ̀nù tí wọ́n kí wọ́n lè dárò irò ìsẹ́mì tí nípa ẹ̀sìn ti yín torí gbogbo ìyẹn náà wọ́n fi ń dọ́gbà àti ẹ̀rìsìlẹ́ fún àwọn èèyàn lábẹ́sìn náà ni aya tí àwọn túlé nìyí náà òun náà ń ṣàlàyé wípé ìṣesí àwọn èèyàn ni bọ́lọ̀ bá ti fún wọn ní mímọ̀ tí wọ́n ní òye kan nípa ẹ̀sìn tí ò yá àwọn èèyàn tó kù wọ́n á sọ́ra wọn máwọn èèyàn lọ́wọ́ kò sẹ́ni ọlọ́run a lè challenge nínú sùlámù tí ó nínú ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala imam malik ọmọ anas rahimahullahu ta'ala ó ní kọjá lọ pẹ̀lú àwọn ọmọ ṣe wùrẹ̀ ńjọ́ kan wọ́n débi sàárì àná muhammad alayhi salatu wa salam ó ní kullun yukhadhu min qawlihi wa yurad gbogbo kó ní jáfà níjó ní kéwú níjẹ ìmáàmù nídìí ẹ̀sìn múlò lára ọ̀rọ̀ rẹ̀

وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا tó bí ṣe wípé àìnímọ́nì tó lára mùsùlùmí lọ́lọ́run fi ń sọ̀rọ̀ tánàbí tí ń sọ̀rọ̀ tí ń pé àṣà àwọn pé àṣà mi ni kò ní jẹ́ ń gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu àṣà mi ni kò ní jẹ́ ń gbọ́rọ̀ sánàbí lẹ́nu ẹ̀yìn tọ́kọ mi ń fẹ́ ni obìnrin míì mo ti fẹ́ sẹ́sìn tó torí pé ọkọ rẹ̀ ìfẹ́ ọkọ rẹ̀ kọ́kọ́ mi má gbà mí jáde kó lè nífẹ̀ẹ́ mi yóò sì máa takò fi ọlọ́run torí ọkọ yóò máa takò fi àná Muhammad torí ọkọ bẹ́ẹ̀ náà ni àwọn aráàlú sáwọn tí ń jáláṣẹ wọn sáwọn tí wọ́n ń darí wọn ìmọ́nì ni òótọ́ kí mọ́nì bá tó èèyàn ń dúó lórí ẹsẹ̀ yín ẹsẹ̀ èèyàn tó jódòdó tí èèyàn dúó lórí yẹn bó ti wù kí pọ̀ tó yóò dúó lórí ẹni

àwọn òtí ìrí tẹ̀lé ìsìn wa náà náà tẹ̀lé bóyá ká níyàn bá dáa bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ yóò ráfà náà ti tẹ̀lé òfin ẹkíyàn tó kú ilé ṣeéṣe kọ́lọ̀ ó wà níyàn kó mọ́ jẹ́ ìyàn yá ẹ̀rọ jàl kìyàmà mùsùlùmí gidi nìyẹn kò ní máa sápamọ́ sábẹ́ àṣà sápamọ́ sábẹ̀ ìfẹ́ olórí sápamọ́ sábẹ̀ ìfẹ́ àfáà kan sápamọ́ sábẹ̀ ìfẹ́ ọkọ àbífẹ́ ìyàwó sápamọ́ sábẹ̀ nǹkan mi àbífẹ́ ẹnu títí ẹ̀ kó fi mọ̀ wá takò òfin ọlọ́run fi àná Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni tí bá ti ń tú ọ̀rọ̀ ọlọ́run lódì tó sì ń sọ pọ́rọ̀ ọlọ́run bá ní fáwọn èèyàn tí ń parọ́ mọ́lọ́run irú ẹni yẹn ìyí tí ó padà lídìí sí ni pé yóò sọ́ra rẹ̀ dọ́lọ́run fáwọn èèyàn ìyẹn ni correlation tí ń bẹ láàrin verse 78 àti verse 79 lọ́lọ́ fi sọ wípé kò ṣeéṣe fún ẹ̀dá kan lábara kọ́lọ̀un fún ní kíra kó fún nígbà ṣe ń dájọ́ ẹ̀sìn kó tún wá fọ báyìí tí ń jẹ́bùn lé kó ṣe ní ànábì lẹ́yìn náà kó wá ní ẹ̀wà gbọ́nì ìsìn mo ti dọ́lọ́hun ó yá ẹ jẹ́rùsì fún mi rárá o kàkà bẹ́ẹ̀ tí ó mọ̀ sọ ní wípé ẹ̀yin tẹ́ ń gbọ́ wá sí mi ẹ̀yin ọmọ kéwù mi ẹ̀yin tẹ́ ẹ̀ mi mí lọ́wọ́ ẹ̀yin tẹ́ jólólùfẹ́ mi ọlọ́ni ẹ máa fi o pẹ̀lú nǹkan tí ń kọ́wọ̀ èèyàn ẹnu tíra ustaazu ẹtún wá ní ká ṣe báyìí ah, mo ti kọ́ ẹ báyìí fún táwọn ọmọ lẹ́yìn ló fi máa rí wípé bá a ṣe ń tẹ̀lé àfáà wa bá a ṣe ń tẹ̀lé oníwàsí wa bá a ṣe ń tẹ̀lé ìmáàmùlú wa bá a ṣe ń tẹ̀lé baálé wa bá a ṣe ń tẹ̀lé ọkọ wa òfin ẹ̀sìn lájọ fi ń darí ara wa kìí sì fẹ́ nù. wábì máa kúntùm tadrusun àti pẹ̀lú nǹkan tẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ àwọn táà ń gbọ́ nìsín àbá ń gbọ́ wàásí bòmíì náà àwa là ń jẹ́ student à àwọn tí wọ́n ń ṣe fún wa mu'allimun àwọn olùkọ́ so ọlọ́run kọ́kọ́ gbé ọ̀rọ̀ olùkọ́ wájú bima kuntum tu'allimuna al-kitaba pẹ̀lú nǹkan tẹ́ ń kọ́ àwọn èèyàn tí ń jófin ọlọ́run wábí ma kóhùntùn tẹ́dìrìsún àti pẹ̀lú nǹkan táwọn yẹn náà tí wọ́n ń kọ́ torí pé àtàfà àtọmọ ẹkẹ́ àti títà ti stúdẹ́ntì náà ni wọ́n kó sínú ọ̀rọ̀ yẹn so ibi ta ti rí àṣepapọ̀ tí ń bẹ láàrin àyà yìí àti àyà kẹyìn ta tú lánàá nìyẹn gbogbo ẹni tí bá ti ń sọ nǹkan míì nínú Islam àbí nínú ẹ̀sìn yìí bá jẹ́ ó fẹ́ sọ àwọn èèyàn dẹrú ni bá ti bára wa láwùjọ lénìí ní wà láyà mọ́rọ̀kún أن تتخذوا الملائكة والنبيين أربابا irú ẹni yẹn kò tún ní máa pa yín láṣẹ wípé kẹ máa màláíkà àtàwọn ànábì ọlọ́run àrùbábá kẹ láyé irú ẹni bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wa mi tẹ́ẹ̀rí mi tẹ́ ẹ̀ máa tẹ̀lé òfin mi lẹ́yìn òfin ọlọ́run ó dá àwọn ìyànfẹ́ ọlọ́run ọba ni wọ́n ẹ máa sìn wọ́n àwọn màláíkà ṣe é náà yàtọ̀ máa gbé ìbáyàdá yín fáwọn màláíkà àwọn sì máa ń ọlọ́run wọ́n yìí àbíkó tó wá dojú yín kọ àwọn kan báyìí nínú àwọn tí wọ́n gbókùn níwájú ọlọ́run ọba ni oní Nuh oní Ibrahim oní Isa àbí oní Musa oní Isa ó ní Muhammadu ẹni ìkẹyìn wọn gbogbo wọn pátá ìkẹ́ ọlọ́run lọ́rọ̀ kó mọ̀ bẹ fún gbogbo wọn kó wá náà wá mú àwọn ànábì yìí lọ́lọ́run ẹ lè rẹni tọ́lọ́run fi òfin ẹ̀sìn ṣàánú kó mọ sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ kò ṣeé ṣe torí àtàwọn ànábì ọlọ́run kẹ́ mú wọn ní àrùbáẹ́bẹ́n jamiu rob àrùbáàbù lord olúwa àwọn olúwa tó pọ̀ <laughs> àwọn olúwa tó ti kíni kí wọ́n ní lápèjúwe mọ́lákù jibril ẹ̀rí kò lọ́ba màláíkà ẹ máa ń sá rẹ̀ ya ya ha ya ha ha tẹ bá ti fà nígbà 1000 àríjìkì dé ẹ ní rí àfá kan tó gbádùn ẹ <laughs> bá ti gbé kalẹ̀ yìí gbogbo ọ̀rọ̀ àwọn eléyìí bó ti kó àwọn alùpùpù sínú ló kó àwa náà sínú kódà ibi tọ́rọ̀ ti wa tó ń báyàn lẹ́rù dé ni wípé ìkéde kọ́rọ̀ táwọn yẹn jọyàn lójú kò sí ìkẹkẹ́ mú ìlànà ìjọsìn wọn ju wípé tí wọ́n a máa ṣe àfẹ́ béèrè ibi tí wọ́n ti rí ibi náà sọ̀rọ̀ ti kó bára wọn nìyẹn adallu anfusahum bi jahl aw an jahl ignorance àti illiteracy náà fi kó bára wọn náà ṣe wọn àwọn yahood adallu anfusahum bi ittiba'i al-ahwa'i wash-shubuhat àwọn yahood kó bára wọn wọ́n sọra wọn nù wọ́n kó bára wọn pẹ̀lú ìmọ̀ tẹ̀léfẹ̀ẹ́nú àti ìrújúnú ẹ̀sìn wọn àmọ́ náà sọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ ah ọlọ́run o mo dúpẹ́ tèmi o mẹ́jẹ̀ ń ṣe nǹkan mí lẹ́sìn mọ́jú islam lọ tí ìfilẹ̀ ayé lẹ̀ mo dúpẹ́ tèmi o lábẹ́ islam yìí mẹ́jẹ̀ ẹ̀rin ìlànà kan mọ́ tójú ìlànà súnà lọ tí ìfilẹ̀ ayé lẹ̀ mo ti ń ṣe ládọ́ ayé ìwọ náà máa sàmì ńlé bá ti lè fowó àdó àná sẹ́kù sí nǹkan kan o <laughs> naam kí olùdarí ìjọ kó ní ìwọ máa jọ olúwa sọ wípé kí n fún pẹ̀trò sí ẹ lára kí n sàn ó sì ní jóná ní o mọ́ sẹ́mọ̀ àwọn nǹkan mìí máa ń jọ ẹ̀mí lójú bóyá torí pé mo lùkọ ni torí mo lùkọ gan <laughs> èyí tí mo ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ẹ̀ náà sì gbà wọlé pé ẹ̀dàkùn sí làákàyè náà pé mo ríran sí ọ olúwa ní kí n fi pẹ̀trò kí n fi sí ọ láti sáná sí kò sì ní jóná kémi ah, náà sí gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ kí ti wo pé olúwa náà ìránṣẹ́ olúwa ló ń sọ̀rọ̀ lóòótọ́ ah, ó sì ìránṣẹ́ ra petrol àti àtìsáná ó sì náà sì dúró láàrin ọmọ ìjọ náà ó sì ń retí wọ́n sì gbé petrol dé àtìsáná láàrin àwọn ọmọ ìjọ ọkọ rẹ̀ òfin sí ń bẹ̀rẹ̀ tọ́kọ́ lè sọ pé ìyàwó mi sórí rẹ̀ dàrú ni kò ṣe ríran yẹn sí ìyàwó tiẹ̀ ń lé <laughs> ìyàwó tí àtàwọn ọmọbìnrin tiẹ̀ ní ìbá ọkọ ríran yẹn sí kó sáná yẹn tí wọn lá tí wọn bá ti jóná tó wá ló kù wọ tó jẹ́yàwó mi àmọ̀ pé yes olùsọ ló ń sọ̀rọ̀ òun náà bá ti dúó tí ẹ fi pẹtrol wẹ́ẹ̀tì ara bí gbàgbọ́n fún mi sì yàn lára láti bàrẹ̀ látòrí dé sálẹ̀ tí ẹ sáná sí ó wà ní ah, olùsọ oúnjẹ omi o olùsọ olùsọ òun iná rẹ̀ ń rà mí lára o kó o sì wọ̀nà gbogbo ọmọ ìjọ́sẹ̀ wà ní àà olùsọ́lódẹ̀ ríran sí o olùsọ́lóríran sí o wà ìgbàdìgbà ọ̀sítù mú tó kó tó kúkú àgọ̀ tó bá náà mú okun mọ́ ẹ̀kọ́ ìní mú kún ikún nígbà ó pọ̀jáde níkún níkún rẹ̀ ó tún fi kó papọ̀ mẹ́kọ̀ọ́ tún wá mú nígbà wọ́n sì arrest olùsọ́ ó ní wọ́n sọ fún wa ní àríran ìríkùrí lẹ́rí yìí o wọ́n sì sọ síbẹ̀ ó sì tán baálé obìnrin náà lè ṣègbésẹ̀ pé arrest ẹ̀ kó tiẹ̀ lẹ̀wọ̀n kó tiẹ̀ fi bí oṣù méjì kó fi jura nú ẹ̀wọ̀n sódà tí yóò mọ̀rú rẹ tí ó mọ̀ ẹ́ wọ́n sì tún pa síbẹ̀ náà á ah! kìí ṣe ní ìsìláàmù ti wà. ẹ àkọ́ béèrè pé ẹ dákun sheikh kò sí ìran rírí nínú tẹ̀sírí nínú òṣèlú tẹ̀sírí lọ́dọ̀ wa <laughs> torí pé a ti ní a ti ní sources of legislation lọ́dọ̀ wa ní ìsìláàmù kìtàbù súnnà ìjìmọ́ kìyàs mẹ́rẹ̀ẹ̀rin ọ̀pọ̀lọpọ̀ àfà àpẹnukọ̀lẹ̀ lórí kó tó wá kàwọn ètò kù kò sí ìrìnà nú ẹ̀ kó wá lórí ìrìnà pé wọ́n ní ìrìn wákàtí márùn-ún ju mẹ́fà kò sẹ́ntì kódà ẹni tí ò kéwú mùsùlùmí ò ní gbà ẹni tí ò kéwú kò ní gbà kó wá ní mo ríran òun gbà tí mo lálàá wọ́n ní rọ̀mùdọ́nù wa ṣàbánù láti bẹ̀rẹ̀ sí máa gbà lọ́dún tí ń bọ̀ wá àgbà ṣàbánù ní rọmùdọ́n àtúngbà rọmùdọ́n ní rọmùdọ́n kò sẹ́ńtí ó gbà ṣùgbọ́n ọ̀dọ̀ tí wọ́n wọ́n ti tán láti dá gbogbo ìgbàkúgbà táwọn olùsọ wọn bá ń sọ fún wa ètí wọ́n ń bẹ ìmínú jẹ́ díẹ̀ díẹ̀ ní ìsinmi wípé irú ẹ̀ náà ti ń dọ́gbọ́n sáré wọnú Ìsìlámù tó ti ń wọ ma kana li basharin an yu'tiyahu ìyẹn ní jẹ́ kó tú àṣírẹ̀ fi ń tú wa lọ́wọ́ wípé ẹ̀yin yìí àfá òkúrọ̀ nìyẹn

nígbò bàbá láyé gé sùsùn ló bá ní ó padà kọ́rọ̀ ǹjẹ́ náà o nígbà táwọn èèyàn pariwo wọn pé he mọ́ gbé ìgbékúgbé wọnú ìsìlámù wa gbogbo mùsùlùmí àtàlùsùnà òsàlùsùnà ẹnu wọn kò lórí pé èyí tó fẹ́ gbé wọlé yìí mọ́ bẹ́ẹ̀ sì jẹmọ́ wa lórí yányán ó ní kódà bàbá dámà lágége kọ́lọ̀ forújòkú mùsùlùmí ó ní iṣẹ́ tí wọ́n ṣe sínú ìsìlámù àwọn ànábì ọlọ́mẹgẹ̀ òṣèé inú mi dùn gbogbo àwọn ara wọn náà wọ́n ti ẹ̀ jáde pé ah, ah, ah, eléyìí ó ti pọ̀ ju ìgbólẹ́fẹ́ tó bàbá òun gan sí kí ló dé kódà inú mi dùn gan wípé wọ́n kú agége gan sọ̀rọ̀ tó ní bàbá òun lọ ń kú agége àwọn náà sọ̀rọ̀ tán ní bàbá òun pé akọrin mẹ́rin akọrin mẹ́rin <laughs> wọ́n kú sí lẹ́nu kíákíá lónìí jáde padà lónìí ẹ̀ ẹ̀ tó ń sọ àwọn èèyàn gbọ́yé kí làgbọ́yé ní tó ń sọ làwọn èèyàn gbọ́yé òun sọ pé bàbá dámọ̀ tó àwọn ànábì ọlọ́run àníkìlà àgbọ́ ìsọkúsọ wo ló sọ bá àgbọ́yé mọ́sí máa ń ṣe nìyẹn ní tó bá ẹ̀sìn àwọn tó ń jẹ́ nìyẹn kágbé àfá kan títí kágbé kọjá yìí kágbé sípò ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sínú ẹ̀sìn wa bẹ́ẹ̀ ni sọ̀hábì kan àbí mùsùlùmí kan lójú ayé àná Muhammad alayhi salatu wa salam ó wá bá nàbí ó ní ma sha Allah wa shi'ta olùwáwùlà àfi allati tadullu ala al-musharaka أي مشيئة الله هي مشيئة رسوله أو مشيئة رسوله هي مشيئة الله ìyíjú wà náà bá ti fẹ́ lọ́rọ̀ náà fẹ́ anábì ní ah, ṣé kèèṣe pé nǹkan ta sí ọlọ́pọ̀lọ́ ataj'aluni lillahi niddan tó fẹ́ sọ mí di ráfà fọ́lọ́run ọba ni bal qulta ma sha Allah wahda anábì sáà ń ṣe tàwùjí ìdàrẹ́ kan èèyàn tó bá ti fẹ́ ṣe àṣejù ń parẹ̀ ánúnúnú ah, ẹ mọ́ lọ́bi tẹ́ ń lọ yẹn ó bá gbébi tẹ́ ń lọ yẹn bí yẹn bá wáríwọ bẹ̀ yóò parun agbègbè ìjọlọ́wọ́n ọba ni kò sí fẹ́mi ẹrúsìn lásán fẹ́ nìkan ni kí lèmi fẹ́ tọ́lọ́run fẹ́ kí ni tí wọ́n tọ́lọ́run fẹ́ bẹ́ẹ̀kọ́ ṣe rí náà nìyẹn ṣàná ìfẹ́ kí àwọn kọ̀díjẹ́ òkú lásìkò tó kù ni ó dùn mánà bí inú tó ṣe sin ọmọ mẹ́fà lójú ayé rẹ̀ kó tó kú tẹ́yìn tó fẹ́ nìyẹn so ẹ̀sìn tí wá alhamdulillah agbọ́dọ̀ ríre gbè nínú ẹ̀sìn wa agbọ́dọ̀ ríranù ìsọkúsọ náà làwọn ẹni òótọ́ àwọn ẹni òdodo náà àwọn àfáẹ́sìn tán bá ti rí gbèyàn kan ń sọ ìsọkúsọ báyìí kíákíá ò mọ̀ yọ kalẹ̀ fún ti ara ò lè yọ sí lára ẹ̀sìn wa kò sí lára ẹ̀sìn wa ìfẹ́ ló rẹ́ lu ẹni àbí kó sí páì mọ̀kan ló ṣe nínú kó jẹ́ fẹ́ nú àbí kó jẹ́ ìmọ̀kan tó kò ṣeé ṣe àbí bẹ́ẹ̀ kọ́ wàlúhùkùmù wa nùbù wa àwọn ẹ̀yìn yóò kí yàwó lọ kìtàbà wàlúhùkùmù wa nùbù wa bá àti ní wọn láwùjọ wa níjọ tó ti pẹ́ irú àyà kùránù táǹtú yìí ní ìsìn wọ́n ní zọ̀hìrí lẹ́ǹtú ẹ̀yìn òtú báàtì ní yẹnu pé tákàndá lásán lẹ́ǹtú ẹ̀ẹ̀tú ìmọ̀ tí ń bẹnu tákàndá ọ̀rọ̀ àwọn kan nìyẹn kò wá sí tó wù ẹ sọ wọ́n ní àà gbangba kí ó lẹ́ǹtú ẹ̀ẹ̀tú kọ́kọ́ rẹ̀ èwo ni gbangba èwo ni kọ̀ọ̀kọ̀ kọ́kọ́ dáa gbangbada ẹ má bẹ́sìn jẹ́ máwọn èèyàn lórí lára ìbẹ̀sìn jẹ́ ní kó wo àyà kan ṣoṣo nù Qur'an kó ní ó lọ́pàá ọ̀pá èwo tó tọ́bí ń ti ilẹ̀ àbí ta fọ́jú irú ọ̀pá èwo kí á tó lè kúrú sí yìí ní ọ̀pá ó lè tó mọ́ fà lọ́pàá rẹ̀ àwọn kò dáàmù wọ́n ti mọ́ sọ nìyẹn wọ́n láwọn kò dáàmù yẹni pé àwọn bọ̀ yìí àwọn ọmọ ọ̀dọ̀ tí ń sin ayatul kursi yìí olóye tí wọ́n jẹ́ ó sà wọ́n síwájú tó bá kọjú láàárọ̀ ó sà yòókà kan sọ́wọ́ àlàáfíà ó sà yòókà kan sọ́wọ́ ọ̀tún ó sà kan sọ́wọ́ ẹ̀yìn gbogbo tó bá nì tí wọ́n máa sọ ni ẹ̀ bíi tẹ́ ẹ bó pamọ́ sí kì sọ̀rọ̀ ọlọ́ọ̀lẹ́ ń bẹ́ẹ̀ torí ìbéèrè ti wá ní wípé ó ń sẹ́lọ́n tọ́lọ̀ kẹlẹ̀ sọ kùránù yẹ kalẹ̀ fún so tẹ́ ń sọ yìí fún wa nínú agbára kùrán àbí kò rí bẹ̀ ha bẹ́lómi bá lóun kírun tẹ́mọ̀ wo lẹ́gbẹ̀ẹ́ yín yóò ka kíní kan jẹ́jẹ́ sọ́wọ́ yóò máa fọwọ́ lalẹ̀ yíra rẹ̀ kábáyì yóò máa fọwọ́ ráǹdì ara rẹ̀ kábáyì nílẹ̀ báyìí ọwọ́ tún méjèèjì àti ọwọ́ ọ̀tún àtọwọ́ àlàáfíà yóò máa fi yíra báyìí èwo iṣẹ́ ìyíntàlọ́bí ni tàbátì sọ wọ́n ní èè ìmọ̀ tó lọ ń yọ̀ǹda fẹ́yìn àkàmù ni èyí tó yọ̀ǹda fáwa ìmọ̀ àṣírí ìmọ̀ àṣírí ló yọ̀ǹda fáwa ẹwà rí yóò wá sọ àwọn èèyàn dẹrú lábẹ́ Islam ó mọ̀ pé wà ló kọ́ amúnisìn ó kọ́ ló wa wọ̀lọ́ yóò kàn dàbí ìgbà pé àbẹ́yàn sọ tójú èèyàn tó ni gbogbo ẹni tó bá mú láfà tí ń júwẹ̀ ẹ̀sìn Ọlọ́run bá fún ọ tọ́kàn rẹ̀ balẹ̀ wípé á ti bá ń gbọ́rọ̀ ẹni yìí tó sì ń káńsẹ́lì ni bàmọ́ lékún ní mọ́nì tó wá sí kó fẹ́ràn rẹ̀ débi wípé ìbẹ̀rù tún wọ̀ ìbẹ̀rù tí wọ́n ń wọ̀ yìí bó bá lo fẹ́tọ̀ tó bá ní fẹ́tọ̀ mọ́jì ó sẹ̀ mọ́jì ní onílé tọ́mà tó bá lo fẹ́ yàgbẹ́ yóò ní mọ́ yàgbẹ́ ní ìsìn àpójú ìlàmú wọn ó ṣe ti pọ̀ lábẹ́ ìsìlámù ni gba àwọn ṣùyúkù tórókù tórókù sòfí àwọn yẹn ìsẹ̀mí wọn nìyẹn wọ́n sọ gbogbo àwọn àwọn ọmọlẹ́yìn wọ́n sọ wọ́n di ẹrú wọ́n sọ wọ́n di ẹrú àfikọ̀ kan ní wọn tọ́lọ̀ láfẹ́ sàrún nìkan ní máa ronú sọ̀rọ̀ táwọn ṣe wọ́n sọ fún wọn tí ò ní gbà bí kan náà ọmọ ìyàwó dáadáa mọ́ra Abdulhakeem tó wá sẹ́fù lọ́dọ̀ wọn gbà yẹn ó láwọn yìí àwọn ṣe ṣe wúṣẹ́wù dáadáa àwọn ọ̀rìn lànà Sufi Sámú ní Kaduna ó lámọ́ báwọn ṣe rìn tó yẹ náà ọpọlọ tó ń wo sọnù ó láwọn èèyàn ọpọlọ wọn sì sọnù gan tí wọ́n ti dọ̀dẹ̀ lẹ́yìn ṣé wà wọn náà wọ́n ní Khalifa Sheikh Ibrahim Niyasi ní ní gbólójú tó ń wáyé Senegal wọ́n ní bọ̀ wá Nàìjíríà pé ń bọ̀ bí mólídì àwọn ló bá sì dé lóòótọ́ ní yíyà yẹn o àmọ́ bóyá kàlífà méjì wà lẹ́yìn ẹni yẹn nígbà tó dé ẹnìkan wá ń tún tó ń sọ láwùsá òun fi lárọ́wá sọ̀rọ̀ ẹnìkan wá ń rọ nínú àwọn afọ́n sufi olówá ń sọ wípé àná Muhammad sallallahu alaihi wasallam ìdajì ẹ̀sìn ìdajì ẹ̀sìn ló mú wá yáni fa Muhammad alaihi wasallam ah باب يربوة لأن محمد عليه الصلاة والسلام جاء بنفس الدين وإبراهيم بن إياس هو الذي جاء ليكمله ó ní ní tó jẹ́ kí n sọ fún àfààní wípé súfì tọ̀dọ̀ tí wọ́n wọ́n ya wèrè ìjìnlẹ̀ Yorùbá lọ àwọn ilẹ̀ Haúsá súfì tí wọ́n súfì yàtù jùnú ní ìyà ẹ̀dà ṣìmàlì yìí <laughs> gbogbo àwọn wèrè díẹ̀ díẹ̀ tẹ́ bá inú súfí lọ́dọ̀ ti wa àbọ̀sẹ́kù ìtọ̀ tọ̀dọ̀ wọn ni àbọ̀sẹ́kù ìtọ̀ súfí òun làwà rí lọ́dọ̀ wa ń bí torí bẹ́ẹ̀ náà ló ti wá bí ìké ìsọ́dọ̀ wa Odùduwà ìṣe súfí <laughs> Ọ̀rànmíyàn Ọbàtálá ìṣe súfí Ṣàngó tó wọlé tó wọlé sílé rá kéèṣe súfí èṣù gbògbògbèyìn kéèṣe súfí làwọn náà wọ́n kó súfí wá oníbẹ̀rẹ̀ ni tí wọ́n ń sọ wípé ìdájí ẹ̀sìn lànà Muhammad mú wá tó fi jíṣẹ́ pé bàbá òun Ibrahim Niyas wọn ló wá múdàjì tó kò wá mara abdulhakeem ìdí lójú òun sì pọ́n olóòwò adọ́gbọ́n sọ́gbọ́n sọ́dọ̀ ṣéwò wọ́n ní ìdákùnrin correct yẹ pé ìdajì ẹ̀sìn ní anabi muhammad mú wá pé ibrahim niyasi pé bàbá náà mú ìdajì tó kù wá ó ní ọ̀gá ṣéwùtà àwọn sọ fún àwọn pé kò ní sùúrù pé àwọn ẹlọ́ ni wọ́n sọ̀rọ̀ ló ní eléyìí ẹ̀ẹ̀kọ́ wa nínú súfì ti wá wípé ìdajì ẹ̀sìn lànàbì mú wá bàbá ibrahim niyasi lóhùn tó kù wá ẹ sọ̀rọ̀ báwọn ẹlọ́ bá ń sọ̀rọ̀ yìí máa ń dákẹ́ ni nígbà táwọn sì parí mòlú ọkàn wọn ò balẹ̀ máa ilé ìláhùn fi jàjà túká bá tó lọ tó lọ bá tó lọ bá fà pé wá sí ijó ní ẹ̀dàkùn ẹ̀tún sí fáwọn èèyàn o etí wo ló fẹ́ gbọ́ pé ìdájẹsẹ̀ ànábì mú wá gbogbo àti tí wọ́n wípé ìsọkúsọ náà ni bàbá kàlífà sọ àmọ́ àwọn ẹni ọlọ́run tán bá rí ìyàn rí ọjọ́ ọ̀nà ìsọkútọ̀ ẹ ojú tèmi ò ní ìrìkúrì èyí tó sì ti gbọ́ sẹ́yìn ni àgbọ́mọ náà nìyẹn ò mo fókọ́sì ń súnà kó mọ̀ òdodo ni kì í sí pé nǹkan ló fẹ́ sìn lẹ́yìn ọlọ́run ọba ṣùgbọ́n kò fẹ́ràn àfà kan tó yóò máa tẹ̀lé pẹ̀lú làákàyè ni torúkọ àfà náà lè sì sọ ó lè sì wí bó ṣe kó bá padà ṣe kó ra mú báyìírò báyìí báyìí báyìí báyìí ah ẹsẹ̀ lẹ́tọ̀ kan báyìí báyìí ah ọ̀rọ̀ kan báyìí báyìí ah àbí ìfẹ́ ẹ̀dàkùn ẹ̀bá mi ẹ̀yàn náà tí ẹ̀lẹ́ ìbá ṣe ń sorúkọ ẹnu yóò ti pèrè padà bá ah, irú ìbéèrè kẹ́ni ìbéèrè wọ́n fi tún èmi náà wọ́n fi tún mi ṣe ní nígbà tẹ́yìn sáà nábì ọlọ́run so àbí kò rí bẹ́ẹ̀ ni ó lè jẹ́ wẹ́lẹ́ lómi ló mọ̀ nínú àwọn àfa mùsùlùmí àbẹ́gbò ìṣẹ́jára bí ó bá bẹ̀rẹ̀ yóò bá sọ àwọn èèyàn dẹrú sí abala yẹn kí la fẹ́ máa sọ lórí ẹ̀ka sọ ó gbẹnu tán yẹ̀mọ́ mùsùlùmí wọ́n ti sọ́ra wọn dọ́lọ́run ẹlòmí ò lè dá akẹ́kẹ́ sí àbíkúsà àgbà tí àlọ́dọ̀ kan tí ó rì mọ́nú ṣọ́ọ̀bù àbí tó fi travel gbogbo ilé ìsìláàmù ní ohun faramọ́ àwọn lórí rédíò lórí tẹlifíṣàn gbé pátákó síta ẹni táyé bá ń ṣe ẹni tí ò rọmọ bí àgọ́ ọlọ́jọ́ pípẹ́ àjọ ọlọ́jọ́ pípẹ́ anábì Ibrahim bọ́lọ̀ sí fẹ́ràn rẹ̀ tó ó sájọ tó pẹ́ ìyàwó rẹ̀ sárọ̀ agán rẹ̀ ó fẹ̀ súnmọ́gọ́rùn ọdún

òun ló yé débẹ̀ bákan náà tó mọ́ ní láwùjọ wa nílẹ̀ Yorùbá káàkiri bẹ́ẹ̀ náà ni pàápàá jùlọ ọ̀dọ̀ àwọn tó ń pera wọn láfa tán láwọn ọmọ wọ́n yí padà ẹ̀rí bá ti ní sí tú káàkiri lẹ́ni ìjọ tí kanú wọn sọ pé bò bá jẹ́yàn ò lè jẹ́yàn òun sọ lọ́rọ̀ ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí practicalize ẹ ó sọ ní ìsìnkò sí ìjọ ọdún méje tó sọ lọ ẹgbọn tí gbòòrò lẹ yóò bá dà pààyàn gbogbo igé orí ẹ̀gẹ́ apá ẹ̀ gbé fún ẹ̀yọ kan wọ́n àti ilẹ̀ náà ni wọ́n ń lò wọ́lọ́ àbúkò ya túnbá bàbá yìí ya túnbá bí ọ̀rọ̀ yẹn ẹ ti di mufti ní ìsìn ẹja túnbá ìgbogbo àwọn ọ̀rọ̀ yẹn ìsọkúsọ ọgbà yẹn ibi tó yẹ yín mọ́ ní tó ráwọn yẹn lo ọ̀rọ̀ yẹn bàbá mufti ológun àgbáyé olórí awolẹ̀ Yorùbá ní àánú ìsìláàmù ń ṣe mí àánú ń mí òsípọ̀ nínú ìsìláàmù òsípọ̀ ojú màálù 19 bí etí ló sì pé ojú màálù méjìdínlógún ewé kìnníkan ewé kìnníkan owó olúbe ṣẹ́dàkù sí àdíjẹ ewé àbúrò ẹ̀rọ ló ọlọ́mọ ìjà ara padà ní gbogbo tẹ́ ké mọ́ríkàzì ewé olúbe ṣé bàbá ádámọ̀ kọ́ yín léwé olúbe ṣé wọ́n kọ́ yín léwé olúbe àti ojú mọ́ọ́lù etí wọ́n ní ìyẹn ìlọ́dọ̀ àwa mùsùlùmí ìsìláàmù nìyẹn tó wá tó wá fẹ́ lọ sọ́dọ̀ àwọn oníbílẹ̀ àfẹ́ ti gbókùn nígbà tó bá fẹ́ sà tó bá ti kí súbù ìkẹta tó bá tún ní zúúrì súbù ìtókọ́ kí yẹn ó tuntun kí tó bá tún di ásírì tó bá kí tán súbù àárọ̀ ó tuntun kí zúúrì náà ó tuntun kí tó bá tún di mọ́gírìbì ó kì mọ́gírìbì tán ó tún bá kí súbù àárọ̀ ó tuntun kí ẹ̀sìn tọ́lọ́wọ̀n àbẹ́sìn ti yín ṣùgbọ́n wáàsí wọn ló tàǹtà ọ̀rọ̀ wọn làwọn èèyàn fẹ́ gbọ́ torí pé ó ṣe déédéé táwọn èèyàn náà fẹ́ ṣùgbọ́n àwọn pàdé máa ná Muhammad alayhi salatu wassalam ummatun ma'asoma ummatun ma'asoma ìjọ ànábì ìjọ tọ́lọ́run ti sọ kúrò níbi wípé wọ́n kù sínú ìṣìnà ni bẹ́ẹ̀ bá ṣe ń sọ̀sọ̀kúsọ yẹn àwọn mi ó sì máa ń sọ fáwọn èèyàn pé ìsọkúsọ lẹ́ ń sọ àwọn lè mọ́ hàn o àwọn èsì lè mọ́ wọn láfa torí pé ìjáfa yín náà kìí ṣe pé mímọ̀ náà lẹ́ fi hàn kìí ṣe mímọ̀ lẹ́ fi hàn láfa oògùn ṣíṣe náà lẹ́fi hàn kápọ̀ wọ́dà ká ṣiṣẹ́ awo náà lẹ́fi hàn ẹ wá ayín jọ lọ́hùn máwọn èèyàn lọ́wọ́ ó di wípé ẹ̀ lè sọ̀rọ̀ ẹ̀sìn sọ wípé wọlé ti rí tẹ̀lé tí ó sọ àwọn èèyàn náà mọ̀ sọ fẹ́ni ẹgbẹ́ tó fẹ́ parẹ́ ni ah, àwọn ọlọ́ni wọ́n sọ̀rọ̀ ẹ ṣe wá àti kí ẹ fàyè béèrè àbẹ́yìn gbọ́ pé wọ́n ṣe <laughs> àbájá ilẹ̀ tẹ̀lé tí ó lò láyà tí ó ṣé wù ní ara o bẹ́ẹ̀ náà ni wọn mọ́tàkàndá jẹ́ tákàdá jáde wọn ni wọ́n hàn tó sínú jìbìrìlù lọ́wọ́ ọ̀tún mẹ́kàílù lọ́wọ́ àlàáfíà ọwọ́ ọ̀tún tọwọ́ ìsàlẹ̀ ìsọ̀rọ̀fílù ọwọ́ ọ̀tún ti bí ànímọ̀ tí wọ́n fi sí wọ́n gbọ́dọ̀ fí mọ́ òtìsí tó ẹrù wọn wọ́n kùrù sí wọ́n wọlé àlejò lè àwọ̀fíìmù mímọ̀ àlè àwọ̀fíìmù wọn afẹ́ lójú wọn káníyàn sí gbogbo ilé iná ń sọ àwọn èèyàn jẹrú agbára ìsù ni wọ́n ń lò tán pè lágbára wòlíì ọlọ́run bọ́lọ̀ bá ń fi léyìí bá wọn tí wọ́n já lókè táàbì wí àwa ló yẹ ká kẹ́kọ̀ọ́ rẹ̀ jùlọ gbogbo ìmú fẹ̀sìn tọ́lọ́run bá yọ̀ǹda fún ọ mọ́ ń lò nílò tí ó fi takò fẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala gbanímọ̀ rẹ nílànà òfin ẹ̀sìn ọlọ́run mọ́ gbálọ̀nà ṣàìtọ́nù wámà mọ́ gbànà èṣù ọ̀nà èṣù mọ́ fi wá mà mọ́ lo nǹkan torí kéwú mọ́ lo àṣejẹ torí mọ̀ kéwú bẹ́ẹ̀ lọ́hùn fáyà ọlọ́run ọlọ́run tó yọ̀ dá mímọ̀ fáwọn ànábì rẹ̀ tó yọ̀ǹda fáwọn àfà ńlá ńlá tó ń jẹ́ fọ́tọ̀ nọ́ọ̀sì yóò yọ̀ǹda rẹ̀ fún wọn náà báwọn tí wọ́n ń wáyé tán wówó táwọn bá ń so oògùn owó tán ń so oògùn kìíní kan mọ́ so oògùn mímọ̀ ìlànà tiẹ̀ yàtọ̀ sílànà tayé ẹni máa fẹ́ ní ìlànà kéwú ó fẹ́ dedicate life ẹ̀ fún sẹ̀mí ọlọ́run ọba ni ìsẹ̀mí na ọlọ́run eléyìí kó máa jẹ́kọ̀ọ́ náà fáwa náà nínú àyà méjèèjì mọ́ sọ́ra ààrẹ dọ́lọ́ọ̀ máwọn èèyàn lọ́wọ́ kódà báwọn bá ń rí ọ nírìí wípé bó ti tó rè ìwọ gbìyànjú láti rẹra lẹ̀ ẹni yóò tó bá lẹ̀ fọlọ́run ọlọ́run ó fún kó máa jẹ́kọ̀ fún wọn láwàtà jẹ́ mùsùlùmí lórí àyà méjèèjì láti dúó lọ́sọ̀ sí ní pẹ̀lú ògùn ọlọ́run ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣesí wa a mú ẹ̀kọ́ kan sí kejì jáde nínú àyà ṣàlàyé rẹ̀ nínú ẹ̀kọ́ rí mu ó ní pé tí ń jẹ́ ànàbò wa ìjánàbí ọlọ́run abara èèyàn lọ́lọ́mọ ń fún kìí fàjànú tó lọ ní basharin kò fún abara kan so aya yìí ń jẹ́rìí yí pé báwọn ànábì ọlọ́run ọba ti pọ̀ tó kò kan nínú wọn kò sí àwọn kò sí àwọn lára èèyàn nìkan fa jáde lọ́lọ́ ti fa àwọn ànábì jáde bákan náà nítorí tó máa jáde yẹn ni wípé ìran ẹ̀yà ọkùnrin nìkan lọ́lọ́wọ́ bá ṣe ní ànábì kò sí ẹ̀rí kan bóyá ẹ̀rí táàmà lọ́lọ́rùn ni abẹ́rí tó gé nǹkan hán tó sàlàyé pé obìnrin ń bẹ lára àwọn ànábì ọlọ́run ìyá Isa ọmọ Maryam ìyá Maryam fúnra rẹ̀ àtúnwàtọ́mọ́ ìkẹ́ ọlọ́run àtọ́lọ ọlọ́run kó mọ̀ bá wọn ó dépò àsìdìkíyà ipò ẹni tó jólóòótọ́ parí ṣiṣẹ́ tọ́lọ́run bá fi rán ọmọ rẹ̀ ni ipò yẹn náà ní Abubakar Siddiq náà dé ipò yẹn ló pọwọ́ tẹ̀lé ipò jánàbí ọlọ́run hmm? wa saddaqat bi kalimati rabbiha wa kutubihi wa kanat minal qanitin lẹ́yìn míì ما المسيح بن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كان يأكلان الطعام فالصديقة يا مريم يا عيسى كيشي نبي الله in tó fi fa tí Allah subhanahu wa ta'ala tí ó fi gbé nùbúwà jáde lára àwọn obìnrin ó nùbúwà ó ní ṣe pẹ̀lú àdámá tí àdámá tí tó lágbára kama ni àdámọ́ to le àdámọ́ to lágbára Adama akin ọkàn Adama akin ọkàn hmm? àwọn tí wọ́n lákin ọkàn san lákin ẹ̀mí ni wọ́n ń jànà bí ọlọ́run ẹni tí ìsẹ̀mí rẹ̀ dàbí ìsẹ̀mí tó rọ̀ kò ní lè gbé òfin ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni àwọn àfàtọ́lọ̀ ní kó lánù láká níbi ìjíṣẹ́ ọlọ́mọ subhanahu wa ta'ala lẹ́yìn ikú ànábì àwọn tí wọ́n ní àdámọ́ tí ó lè ṣe nǹkan gírí ni wọ́n hmm. tí wọ́n kàn máa fi òrùpò lọ́wọ́ tí èsẹ̀ táwọn kọ́ kàn mọ́ tí wọ́n ní alẹ́ lábẹ́ sọ wọ́n sọ tí tó fẹ́ sọ yẹn hmm. àwọn àfáà gidi là ń sọ o <laughs> wọ́n yìí sáwọn táwọn èèyàn ó halẹ̀ mọ́ tí ma ní tọ̀ fátíwátá sí lánàá yẹn pẹ̀lú oríṣiríṣi àwọn factors kọ̀ọ̀kan àti padà change ẹ̀ lẹ́nu tápadà wá gbọ́ pé wọ́n halẹ̀ mọ́ ni òun ló fàtọ́lọ́wọ́ bọ̀ òfin bí ànábì jáde lára àwọn obìnrin torí pé àdámọ́ obìnrin àdámọ́ rírọ̀ ni ìkọ̀ọ̀kan nínú wọn lọ́wọ́ bá ń ṣe ní àdámọ́ tọkùnrin ẹlẹ́kejì náà kọ́ dátòrí kọ́ ó ní pé ìyàtọ̀ ń bẹ bẹ́ẹ̀nà útìyà wà ìrùtìyà ọlọ́run ní ma kana li basharin an yu'tiyahullah yu'tiyahullah ọlọ́run sọ pé yu'tiyahullah torí ìyàtọ̀ ń bẹ láàrin al-ita'u wal-i'ta'u ní nǹkan ìtumọ̀ rẹ̀ nìyẹn àtàìtùk mo wá bá ọ àtẹ́ ìtùkà ìyáhù mo wá fún ọ ní kìíní àyàtọ́ ìtùkà mo bùn ọ́ àyàtọ́ ìtùkà ìyáhù mo bùn ọ ní kìíní so àyàtọ́ òun tún nítumọ̀ tó lékú lórí ààta torípò ní ti pẹ̀lú pé bó ṣe fún níkẹrin ó tún sọ́dẹ̀bùn ọlọ́run wá lo ìtaáwù ó lo yùtíyàwó tábí mọ̀ wípé kéèyàn jẹ́ ẹni tó mòfin ọlọ́run ọba kó sì mọ òfin ọlọ́run nípa àdájọ́ kó sì tún jẹ́ ànábì ọlọ́run kìí ṣe ẹ̀bùn fàájì ẹ̀bùn iṣẹ́ ni àgọ́ra wáyé kìí ẹ̀bùn fàájì ẹ̀bùn iṣẹ́ ni wàlmọ̀fùhùmù min ìta ànàbó wàtìlẹ̀ ahàdín lẹ́sẹ̀ ìtọ́ ẹni لم يكن كذلك لأنها متضمنة للمسؤوليات والواجبات والأمانات التي إن بيت على وجهها تكون حينئذ عطاء لأن أصحاب النبوات والرسالات مسؤولون عند ربهم يوم القيامة so gbogbo àwọn táàrí tó jáàna bí ọlọ́run yẹn ká mọ̀ pé fàájì náà fi jáàna bí ọlọ́run gbogbo ojú ọtọ́lọ́run bá ti yẹn kan ní ànábì ó gbé iṣẹ́ kọ lọ́rùn every everybody ni every task iṣẹ́ tó wúwo ní kéèyàn jáde bí ọlọ́run kìí ṣe kan fàájì kìí kàn sẹ́bù lásán àmọ́ tí wọ́n rí jẹ́ ṣe kí wọ́n jẹ́ wọn iṣẹ́ tí mo rán ṣe jẹ́ bó ṣe kẹ́ nígbà yẹn nípò wọn ló máa di ẹ̀bùn fún wọn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni bá jẹ́ olùpèpè tó jẹ́ àfà tí ń tọ ìlànà àwọn ànábì ọlọ́run al-ulama warasatul anbiya àwọn àfà ìsìn òdodo àwọn ni wọ́n ń jẹ́ olùjogún in táwọn ànábì ọlọ́run fi ilẹ̀ nígbò wá rí bẹ́ẹ̀ àwọn náà ìjáfà yín kìí ṣe fàájì kìí sakọ kìí ṣe yànrà iṣẹ́ ni ìṣẹ̀lẹ̀ gbé lọ́wọ́ ìjọ tó bá ti lọ́mọ méjì sí mẹ́ta tọ́lọ̀ ń rẹ̀ tí kẹ́lóun fẹ́ jẹ́ àfáànú wọn òun fẹ́ jẹ́ olùpèpè àà ìfẹ́ ni o ó ní mo fi gbọ́rọ̀ àwọn kan wọlé nínú àwọn àfáà kan Yorùbá tẹ́ni tí ń jẹ́ kéwú pé ewu ní jẹ́ kéwú ewu náà sì ní lóòótọ́ ewu ní ẹ́ kò fẹ́ lọ ké ewu ewu ní kò jọ bí mọ̀ èbò kò jẹ́ bí mọ̀ ẹ̀kọ́ sí ọwọ́ torí tó bá sí ọ̀rọ̀ sọ lọ́rọ̀ kan tẹ́gbẹ̀rún èèyàn bá fi lè sínà látara ẹ̀ ó dára wájú Ọlọ́run tó bá sì róòtọ́ ọ̀rọ̀ tó sọ kò dágun wájú ọlọ́run wọ́n àbò lè sọ gbogbo ó gbọ́dọ̀ láwọn tó lè pè àti ah, sọ níbẹ̀ yẹn lè lẹ́nu ìní ni àmọ́ ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ o táwọn padà máa tún sọ fáwọn èèyàn pé àfáà ní ò rí so àwọn tí ń kéwú tí wọ́n sì lè lo kéwú àwọn akin èèyàn ni ìwọ́tọ́lọ̀ bá ní kó ọjọ́ tóra ẹni tí ó kọ́rọ̀ jọ yóò tẹ̀sófin púpọ̀ bọ́lọ̀ bá darí ayé sọ́dọ̀ rẹ tó sì dúró lórí òtọ́ jẹ́ bí àfà ò ní lo kéwò ní lo ọlá ẹ̀ nílò ọlá ó lò nílò àfà ni ètà kanú àkọsílẹ̀ àwọn àfà gidi nìyẹn tọ́lọ̀ ń dálọ́lá lo owó yẹn ní nílò tọ́lọ́lá ń lo wo wọ́n gbà wípé ìbàjẹ́ billions lọ́nà ọba sí fáwọn táwọn jáfa àwọn tí wọ́n tó sí pọ̀ lára wọn táwọn gbọ́dọ̀ ṣàánú ò sì kan olówó kó ń sọ lábẹ̀lú ní kóra mọ́tò bẹ̀kùnbẹ̀kùn kó jayé orí ẹ̀ máa fáwọn lè jayé orí ẹ̀ lábẹ́ kéwù àwọn ọmọ tí ó tó kó sábẹ́ <laughs> <laughs> kó lè dínkù ṣáàṣẹ̀ ìjókòó sọ́dọ̀ àfà tó ń na yìí bá hàn tó fún ọmọ nítorí rẹ̀ ó pè so ìtú wọ́n fi dà ìtú fi dà wọ́n sábẹ́ ti jẹ́ nìyẹn ọlọ́run wá ṣẹ́gi ọ̀rọ̀ fún ọ lọ́nà halal àwọn tí wọ́n mọ̀ náà délẹ̀ wọ́n ò lè rábà náà ti rọkọ̀ ńláńlá káàkiri ó ti kọ́ lọ́run

nítorí ọmọ jẹ́ fókọ́ọ̀sì yẹn ni ẹ́ àmọ́ tó bá ń sọ̀rọ̀ lọ nísọ̀rọ̀ wípé ìjọ́tẹ̀ kí ń sọ náà ẹ̀yìn tàbí ń sọ fún ẹ̀fẹ́ wá wúlò fún wa kíyàn tàbí èèyàn ṣe o náà fà ní mìtàtún rí kọ́ nínú àwọn àyàtì yìí annahu idha istamala li ahadihim da'u dhalika ay idha kana hadha la yasluh nabiyyin wala al-mursal fa li anna la yasluh li ahadin min an-nas غيرهم بطريق الأولى والأحرى ولهذا قال الحسن البصري لا ينبغي هذا لمؤمن أن يأمر الناس بعبادته قال وذلك أن القوم كان يعبد بعض بعضا يعني أهل الكتاب كانوا يتعبدون الأحبار ورهبانهم كما قال الله تعالى اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله أقول mi dáfò kọ́ ni wípé ẹni tọ́lọ̀ ń bò nírú àwọn ẹ̀bùn mímọ̀ tó báyìí òye tó báyìí tábàrẹ̀ ní tí bá wá ń ṣe láwùjọ tí ń tètè sí wí pé bákan lòun ṣe jẹ́ bákan lòun ṣe jẹ́ ẹ máa fojú bákan wo irú ẹni bẹ́ẹ̀ kò lè jánà bí ọlọ́run kò sì lè jójìṣẹ́ ọlọ́run ó yà jẹ́ránṣẹ́ ìṣù ni tó bá ti wá rí bẹ́ẹ̀ ìgbà tọ́lọ́run ti ṣe léyìí tí ò ṣe lófin tí ò ṣe ní nǹkan tó dáa fáwọn ànábì rẹ̀ kí wọ́n láwọn jẹ́ ànábí ọlọ́run kí wọ́n máa ní káwọn yẹn máa wá sí wọn lẹ́yìn ọlọ́run kò ṣeéṣe náà fáwọn tá a jọmọ lẹ́yìn wọn káwa náà gbéra wa kalẹ̀ wípé káwọn tá à ń sọ̀rọ̀ ọlọ́run ọba fún ká rí wa bákan òun ló fà tí al-Hasan al-Basri radiyallahu ló fi ní la yanbaghi hada eléyìí ò tọ́ lil-mu'minin fún múmínù kan an ya'mura an-nasa bi ibadatihi kó máa pa èèyàn láṣẹ pé ká máa wọn torí wípé tó fà ní wípé àwọn nàṣọ́rọ̀ yẹn apá kan wọ́n máa ń sin apá kejì àmọ́nù sí ìsìláàmù ti wá o eléyìí ò bá mu bẹ́ẹ̀ tó bá àwọn nàṣọ́rọ̀ wọ́n ń sin àwọn olùṣọ́ wọn wọ́n ń sin àwọn àáfàá wọn eléyìí náà agbọ́dọ̀ mú lọ́wọ́ ìntọ́lọ̀ ò bá fi sé lófin fáwọn ànábí ọlọ́run lọ́gbẹ̀rẹ̀ àwọn kalẹ̀ pọ́lọ̀n làwọn àwátájọmọlẹ́yìn wọn irú wà bẹ́ẹ̀ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe síbẹ̀ kò gbọ́dọ̀ sínú àdámẹ̀rí بكنا náà nínú àkọ́tà tó مفهوم اتخاذ الأرباب أي بعض الناس للبعض هو في التحريم والتحليل كما جاء في المسند والترمذي عن عدي بن حاتم قال يا رسول الله ما عبدوهم قال بلى إنهم أحلوا لهم الحلال أحلوا لهم الحرام وحرم عليهم الحلال فاتبعوهم فذلك عبادات إياهم وهذا عام في كل من وقع في الأرض الحال minahil muslim ẹ̀rí ìtumọ̀ wípé wọ́n múra wọn sìn lọ́lọ́run wọ́n ń sọra wọn dẹrú fọ́lọ́run kìí ṣe wípé wọ́n ń kírun fún wọn àbí wọ́n ń forí balẹ̀ fún wọn àwọn bí wọ́n ti mú àwọn ọ̀gá wọn àwọn àgbà ẹ̀sìn wọn tí wọ́n fi mú wọn lọ́lọ́run ni wípé ibi tọ́lọ́run bá pèlè wọ̀ àwọn ò pè ní ẹ̀tọ́ àwọn ọmọlẹ́yìn náà sì gbà pẹ̀tọ́ ni ìtọ́lọ́run bá pèlè ẹ̀tọ́ wọ́n ṣe léèwọ̀ lórí àwọn ọmọjọ́ wọn àwọn ọmọjọ́ wọn náà wọ́n sì gbà pé wọ́n ni eléyìí hàn nínú àdísì mọ́mù ahmed al-musnad mọ́mù tó mú ìdí náà gbà pé kan bẹ nínú àwọn yahudi lásìkò yẹn tó padà gba islam ó kọ̀dọ̀ jẹ́ àdíyẹ ọmọ hakim ó sì jẹni tó tún islam rẹ̀ ṣe dáadáa ọlọ́ni àwọn alùpùpù wọn yẹn ní Yahuda àti Nasara wọ́n mú àwọn àáfàá wọn àti àwọn olórí ẹ̀sìn wọn wọ́n mú wọn ní ọlọ́run lẹ́yìn ọlọ́run àdìbùn Hatim ìṣesí tó ń ṣe nígbà tí ń bẹnu ẹ̀sìn tẹ́lẹ̀ yẹn ò tí kúrò lára ẹ̀ ó sì sọ pàgbé sọ̀lì ìwù sígbà àyàwó abánàbì yẹn ni cross ó gbé sọ́rùn wà abánàbì ànábì wá káyà yìí lọ́wọ́ gbà tó wá gbọ́tà ànábì káyà yìí ó wá ní wà ànábì ya Rasulullah ń ṣe ọ̀rọ̀ mọ́ àbàdo òhun ha àwọn ọmọlẹ́yìn wọn ò sìn wọn o wọn èé bọ wọn o anábì wá ní bala ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ìnáwó àhálù láhùmùl haram wà haramu àlẹ́mùl halal àwọn olórí ẹ̀sìn wọn ìntọ́lọ̀ ń pè léèwọ̀ wọ́n ṣe lẹ́tọ̀ fún wọn gbogbo ẹni tó bá ti ń sọ nǹkan tí islam ti léwọ̀ tó ń sọ díẹ̀ tó ń sọ pẹ́tọ́ ni tí wọ́n náà ń gbà pẹ́tọ́ ni ìtí islam pè ní ìkẹ́ ẹ̀tọ́ tó ló déwọ̀ tí wọ́n náà gbà pé déwọ̀ ni wọ́n náà ti ń sin ẹni yẹn àtẹ̀sírí nìyẹn ká wa lórí abala yìí gbogbo tó bá kéwú dé tó bá ní personal problem pẹ̀lú ìyàwó tó ní sílé nǹkan ó ní kí tí kò mú wá gbé fásiwá jáde fáwọn èèyàn wípé islam ṣe ká ní ìyàwó lórí mẹ́rin léwọ̀ fáwọn èèyàn àwọn ọmọlẹ́yìn rẹ̀ sì ń fún ní ilẹ̀ káàkiri bàbá ti sọ wípé ọlọ́run kan ń tàn wá ni lóòrùn ní ká níyàwó mẹ́rin ọlọ́run tàn wá ni ẹyọ kan ló ní ánima táwọn ọmọlẹ́yìn rẹ̀ náà sì ń jẹ́ káàkiri wọ́n mú sọ yẹ̀rúkà ma'budan min dunillah wọ́n sọ ọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ọlọ́run àtàṣírí kájínà sí náà ni àwọn àfáà máa ń kára ró gan níbi halal àti haram iṣẹ́ ní ò bá ti wá fún hàn wípé haram ni àwọn àfáà ò ní pè ní haram wọ́n yà pè ní mọ́kìrò wọ́n sọ́ra wọn ni àwọn àfẹ́ẹ̀sì kọ́lọ̀já lè kìí àmọ́ ò dáa fún wa àwọn tí wọ́n bẹ láyé ní wọn tààmú mi máa wọn di sí iná kọ́lọ̀já ni wọn pẹ́ lórí dáadáa wọ́n ní mọ̀kìrù ọmọ tí ó yóò mọ̀ túnmọ́ tó fi ń pè kan ní mọ̀kìrù lábẹ́ òfin ẹ̀sìn kò sí tó fàájú pé kìíní yẹn ó kó wá ń rira ṣùgbọ́n àrí ẹ̀rí tó takò hàn tọ́kàn wọ́n fi balẹ̀ wípé haramu ni wọ́n wà ní mọ̀kìrù ẹ̀rí tó ẹ̀ ní ráfáìsì kan láyé ń tọ́lọ̀ bá pè ní halali kó wá pè ní haramu fáwọn èèyàn ìtọ́nà bá pè ní haram kó pè ní halal fáwọn èèyàn torí tó bá ilé sí bẹ́ẹ̀ fọ́n sí ìgbà sí ọlẹ́nu òfin ẹ̀sìn ọlọ́run ti yí ipò nìyẹn wọ́n ti wá ń tẹ̀lé níbi òfin ẹ̀sìn ọlọ́run lẹ́yìn ọlọ́run ẹ̀bọ́dé tó ká jìnà sí lára àwọn ẹ̀kọ́ mi tátùn rí kọ́ bẹ́ẹ̀ àbí tó pẹ́ka jáde lára abẹ̀ yẹn ó ní kágbà tó kò sí àfáà kan tọ́lọ̀ fún ní isma tọ́lọ̀ fún ní infallibility yẹni kókò nílé iṣẹ́ kò ní lè fi sọ rárá o kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sọ lápá rẹ̀ ti mọ tó gbogbo mùtúnù ló ń bẹ lórí wọn wọ́n há riwayat wọ́n há hadith gbogbo kílẹ̀ sékè sànàbí ọlọ́run wọ́n lè sọ̀rọ̀ sọ o wọ́n lè fi fatuwa paasi wa ìgbà míì sì ń bẹ kọ̀ǹdíṣẹ̀ sí yẹn bá wà ń gbà míì ó kò ní ìsìn ìwọ́n ọ̀ngbà míì tó má bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn unconsciously débi ìjọba ẹ̀dá èèyàn ó lè ní effect lórí téèyàn ó sọ so náà ni ìwọ ọmọ tẹ́wú bíi tèmi gbogbo àwọn àfáwà tá à ń pọ́n lé yẹn ọlọ́run gbogbo tá à fún wọn níwọ̀ ká pọ́n wọn lé yẹn tá à ń bọ̀ wọn yẹn wọ́n ọlọ́run lọ́dọ̀ nítorí mi tún gbọ́ táwọn afáàmì tún sọ lé lórí mọ́ni yìí mọ́ ọ̀kọ́ fọwọ́ rọ̀ dànù pé ìwọ wo gbolo fẹ́ dó sílẹ̀gbẹ́ àfa wa ara o rárá níjọ́ bá ti ń ran kàn pa àfa wa ò lè ṣàṣìṣe aṣọ dànù bí ọlọ́run bá nìyẹn eléyìí tí nǹkan ó lòdì sí òfin ẹ̀sìn ọlọ́run subhanahu wa ta'ala lára ẹ̀kọ́ tàbí kọ́ ní pé annala alima rabbaniya wal halimu ala ziyati nasila ẹni tá a pè ní àfa ọlọ́run lẹ́yìn máa ń ní farada lórí sùtá táwọn èèyàn ń ṣe é alfaqihu fima yu'allimu an-nas òun lẹ́ni tó ní àgbóyí nípa nǹkan tí ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nú ẹ̀sìn wàlìmọ̀tẹ́kì li maharimillah òun sì lẹ́ni tí máa ń bẹ̀rù àti jì sí inú ìwọ̀ ọlọ́run afá nìyẹn ogbólò mẹ́ta iná ní jáfa afá ńlá mọ́yìn afá ńlá mọ́yìn káwa mẹ́tẹ̀ẹ̀ta yìí sára rẹ̀ tí mẹ́tẹ̀ẹ̀ta yóò bá ti pé sára rẹ̀ kó náà máa ṣiṣẹ́ kó lè jáfa àkọ́kọ́ al-alim rabbaniyu àfáàtọ́lọ́hun huwa al-halimu ala adhiyati an-nasi lahu wọn lẹ́ tí ó lè máa ní farada tí ó lè máa ní sùúrù lórí ìsìtọ́ táwọn èèyàn bá ń ṣe wọ́n yóò wá dóyàn wá pé wọ́n lọ́hùn ládúrú ládúrú ìyà tí mo jẹ́ kí n tó arrive sí ibi tí mò ń sọ yìí ẹnà àfáà ogun tẹ́ ń sọ ẹ̀kan gan àfáà dúpẹ́ fún yín ọ̀rọ̀ ẹ̀yin náà sọ̀rọ̀ náà ah! yóò kààyàn láà àmọ́ òsì kí ni ó gbìmọ̀ra ìkejì alfakihu bima yu'allimu an-nas ẹni tó gbàgbọ́ yìí tó ń kọ́ àwọn èèyàn nú ẹ̀sìn ẹlòmíì sọ́dà yẹ́sìn fáwọn èèyàn kò gbọ́ tó ń sọ yé ẹni tó gbàgbọ́ yẹn ti ń ṣàlàyé fáwọn èèyàn bí wọ́n ṣe lò náà ó tún ṣàlàyé rẹ̀ fún wa yẹn nìkan kọ́ wàlùmọ̀tákì lìmọ̀hárìmìlá ẹni tí tó ń sọ́ra fún àwọn ìwọ ọlọ́run láti kó sí àfa ọlọ́run tòótọ́ kìí fẹsẹ̀ ṣeré kìí dúndò pọ̀ ọ̀rẹ́ ọlọ́run lòun ó lè sin tó bá wù ọlọ́run ní bì gbogbo ẹtí bá ti ń ṣerú ìyẹn kìí ṣàfà tọ́lọ́run ṣàìtọ́nù ló ya yá lò ọlọ́run ṣàánú wa níparí annalishirọ́ta billahi ta'ala يرد المسلم كافرا وكذلك الابتداع في الدين يرد السني مبتدعا والمعاصي ترد المطيع مذنبا وعاصيا ويجب التوبة من ذلك كله قبل وفوات الأوان ونقول يا بوسي تهرية يا بوسي تهرية كاور gún pẹ̀lú ọlọ́ọ̀bá سبحانه وتعالى إما قد أمان máa ń sọ mùsùlùmí di kèfèrí bídíà nínú ẹ̀sìn èyí sọ ń súnnà bẹ́ẹ̀ ni mo súnà lẹ́mọ̀ sí tẹ́lẹ̀ ló bá ti kọ̀rọ̀ rẹ̀ bá sì ń já lódíkò náà máa sọ pé kò sí nǹkan tó ṣe súnfí sọ́láàzì fàájì kò sí nǹkan tó ṣe a lè ríran kódà kó kó mọ̀ sí ẹ̀kẹ́ jù bẹ́ẹ̀ lọ kódà kó tún ti ṣọ́ ní kàní ń wọ̀ ó ti dùn bí díà kì í ṣe súnà mà bákan náà bẹ́sẹ̀ náà bá ti pọ̀ séyìn òtún bá ń sọ tó ń tẹ̀ láṣẹ ọlọ́run jẹ lẹ́sẹ̀ padà ń sọ dẹni tí ń yapa ọlọ́run tó bá ti wá rí bẹ́ẹ̀ ká tún bá kùn gbogbo orú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kọjọ tó lọ wọ́n tó jẹ́ mùsùlùmí tó ń rin àwọn ọ̀rìn tó lè bà sílámù jẹ́ lọ́wọ́ èèyàn jìnà sí wọ́n tó jó ń súnà tó ń rin gbogbo àwọn ọ̀rìn tó lè bà súnà jẹ́ tó fi dóń bídíà jìnà sí ìwọ tí ó jẹ́ tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run tó ń ṣe gbogbo ẹ̀fún fọ́lọ́n tẹ́lẹ̀ jìnà sáwọn ẹ̀ṣẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbù àbáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó lè sọ ọdẹ lẹ́ṣẹ̀ wájú ọlọ́run tọ́lọ̀ fi ní síjú àánú wọ̀ ọmọ jìnà sí Allah subhanahu wa ta'ala gbogbo tí a ń ṣàlàyé yìí náà ó ní kata àfin sun wájú ọlọ́run òun náà ni ẹ̀yọ́nú ọlọ́run Allah subhanahu wa ta'ala kó mọ́sá ìyọ́nú sí wa àgbọ́yé ẹ̀sìn rẹ̀ kó sí fún wa rọrùn la